wọn lẹni tó lọ báyàwó rẹ̀ bóyá tíyàwó ni ò ní lè súnmọ́ mi lálẹ́ yìí tọrọ wù mí ká fi àlàfo sáwọn ọmọ yìí tọba ti súnmọ́ra wa ní doyún tọba wá ṣe sùúrù fún ọ lálẹ́ sí kò lè doyún lọ́la tọba ṣe sùúrù fún ọ lọ́sẹ̀ yìí kò lè doyún lọ́sẹ̀ tí ń bọ̀ àsìkò ìgbà tí òmóònù rẹ̀ ń jáde tó lè dọ́mọ kì í ṣe ó lè má jẹ́jọ́ kan náà jọ́ méjì jọ́ mẹ́ta so ó lè joyún so gbogbo eléyìí ẹsẹ skills má lé ọkọ rẹ dànù báwọn ọba ṣeré mi afẹ́fà làkó sí ọmọ kò sí tó burú mbẹ ìwọ ọkọ náà ìwọ náà ọmọ yìí pé ń ṣe ní ọyọ kí tẹ́fà fẹ́ fà làkó sọ́ma kí ọmọ ṣe irú ìtàwọn sàhábà máa ń ṣe kọjá pọ̀ ń dà síta àwọn tó bá doyún ta lónìí ìwọ náà ni o kínkínní tọ́kàn ọmọ rẹ náà lẹ́yìn ìjábọ̀ ti ṣe jẹ́. wọ́n ní tó bá jẹ́ pé ìyàwó táwọn fẹ́ irú ń tẹ́ sọ náà ló ti ṣẹlẹ̀ wọ́n fi ọmọ fún bàbá wọ́n á ní kí bàbá ó fi fóun ọ sọ fún ẹni tó fi fún bàbá pé wọ́n ṣàṣìṣe correction point onípèmí mo wá fẹ́yàwó not my father ẹ tún sọ ní ìsìnkú ẹ fọmọ fún mi rò pé yé tó bá ti tún sọ lọ́ba ti tán nítorí pé tá a bá ti tún àṣìṣe ṣe ó ti parí.